ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú ṣùgbọ́n bí ẹ̀yin bá ní nǹkan tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun ẹ lórí ọ̀fẹ́ láti kàn sí nọ́mbà tó ń bẹ ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín nípa àtẹ̀jíṣẹ́ yín nìkan tàbí WhatsApp pẹ̀lú a ó sì dá yín lóhùn lọ́gán ẹ tún lè tẹ̀lé wa lórí àwọn social media handles wa at Orisun TV lórí gbogbo social media handle àìjẹ̀wá kò ní yẹ̀lẹ̀ ìròyìn sì ń tẹ̀síwájú. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Abia ti fi ẹ̀mí ìmoore wọn hàn fún ìṣèjọba ààrẹ Muhammadu Buhari látàrí ìdàgbàsókè tó ń ti ohun èlò ìgbàlódé èyí tí ó dé bá ìpínlẹ̀ náà ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò àpérò kan tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Bẹ́ndẹ̀ ní Ìgbérè ìpínlẹ̀ Abia ní ilégbèé aṣòfin Orji Kalu àwọn ọmọ ẹgbẹ́ yìí ló fi ẹ̀mí ìmoore wọn hàn ní olú ìlú ìpínlẹ̀ Abia ìyẹn Umaya níbi tí ìgbésẹ̀ kíkọ́ afárá kejì wáyé àti àwọn iṣẹ́ ọlọ́kanòjọ̀kan tí ó wáyé ní agbègbè náà ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú APC wá gbóríyìn fún ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀hún nípa pípèsè ọjọ́ ọ̀la tó dára tó ń ti àwọn asòfin tó yè koro nínú ètò ìṣèlú ìpínlẹ̀ Abia bákan náà ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún tó wá rọ àwọn tí wọ́n yàn sípò láti rí dájú wípé wọ́n ṣiṣẹ́ tọkàntara fún ìgbéga àti ìtẹ̀síwájú ẹgbẹ́ náà pàtàkì jùlọ fún ìlọsókè ìpínlẹ̀ Abia lákòótán wọ́n ti wá kéde wípé ẹgbẹ́ ọ̀hún yóò yan àwọn aṣojú àti àwọn ènìyàn láti gbógun ti gbogbo rògbòdìyàn èyí tó lè máa kojú ẹgbẹ́ yìí pẹ̀lú adíjedupò tẹ́lẹ̀ rí kan fún ipò gómìnà ìyẹn olóyè Nwosu tí ó jẹ́ aṣòfin gẹ́gẹ́ bí alága wọn láì rò ohun mìíràn wípé ìtẹ̀síwájú yóò máa bá ẹgbẹ́ àwọn àti ìdàgbàsókè ẹgbẹ́ náà yóò sì máa pọ̀ sí i. igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo Agboola Ajayi ti kọwọ́ bọ̀wé láti sọ wípé òun ò ṣe ẹgbẹ́ òṣèlú People's Democratic Party mọ́ ó sì ti lọ ń darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Zenith Labour Party báyìí nínú ìwé eléyìí tó ní ìbuwọ́lù olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlúkoro ìyẹn ló ti sọ ọ̀rọ̀ yìí ní báyìí ẹni tí ó jẹ́ ọkọ́ pàtàkì nínú àwọn olùkoro fún igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo ìyẹn ọ̀gbẹ́ni Ọ̀kẹ́owó Tèmítọ́pẹ́ ti wà lójú ìlà pẹ̀lú láti fi ìdí àwọn ọ̀rọ̀ yìí múlẹ̀ ẹ kú déédéé wòyí sá o. ẹ kú déédéé wòyí orúkọ mi ni Babátọ́pẹ́ ọ̀kẹ́ owó. tí ẹ jẹ́. tí mo jẹ́ agbọ̀rọ̀sọ fún igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Alfred Agbọ́lá Ajayi ẹ ṣeun ọ̀hún ọ̀hún kan òun ni ìròyìn tó tún tó wà lọ́wọ́ ní tẹlifíṣàn Orísun lórí bí ẹni tí ó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo ìyẹn Olọ́lá Alfred Agboola Ajayi tún ṣe lọ darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ Zenith uh, Labour Party báyìí láti inú ẹgbẹ́ PDP tí wọ́n darapọ̀ mọ́ tí kò tí ì pé oṣù méjì kí ni ẹ lè sọ nípa eléyìí. nígbà tí wọ́n ṣe ìbò kò mẹ́sẹ̀ tí àwọn hmm. èèyàn ń pè ní primaries Bẹ́ẹ̀ni. ní oṣù tó kọjá wọ́n ṣe ìbò yẹn wọ́n dẹ̀ gbà pé ìbò kejì ní inú ìbò kò mẹsẹ̀ yọ yẹn wọ́n dẹ̀ kó ẹni tó ṣe pòkìní kú oríire ṣùgbọ́n àwọn ará ìlú wọ́n bẹ̀rẹ̀ sí wá ba hmm. pé wá o ìwọ la fẹ́ kó ṣe gómìnà ní sáà tá a wà yìí hmm. wọ́n bẹ̀rẹ̀ sí ń fún ní oríṣiríṣi àmọ̀ràn wọ́n bẹ̀rẹ̀ sí ń fún wọ́n bẹ̀rẹ̀ sí ń fún bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn ṣì wà lọ́dọ̀ ẹ̀ tán lọ pé dandan kó wá díje hmm. ìyẹn ló mú kí ẹni tó jẹ́ ẹni tó ń ti gbé ní eh, eh, zenith labour party eh, ọ̀gbẹ́ni benjamin rufus tó sọ pé òun fi ìbò ìsílẹ̀ hmm. máa bọ̀ àwọn òṣèlú tó ti yàn wọ́n gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ òṣèlú wọn náà wọ́n tún sọ pé òkè máa bọ̀ lọ́dọ̀ wa torí wọ́n rí i pé ẹni tó lè dé pátì kan láàárín ọ̀sẹ̀ mẹ́ta tó dẹ̀ tó dẹ̀ ṣe kò kéjì hmm dájúdájú ẹni náà lẹ́sẹ̀ ńlẹ̀. bẹ́ẹ̀ ni ló hmm. lẹ́sẹ̀ ńlẹ̀ nígbà tó ń ṣe kòmẹ́sẹ̀ yọ yẹn àwọn ìgbìmọ̀ asòfin wọ́n fẹ́ yọ lẹ́gbẹ́ o wọ́n fẹ́ yọ nípò o hmm. gómìnà ó gbógun tí o ó tún fẹ́ ṣe ìgbìmọ̀ kòmẹ́sẹ̀ yọ àwọn èèyàn abẹ̀sí wọ́n bẹ̀sí wá wọ́n bẹ̀sí wá pé pé wá díje ẹnìyẹn sọ pé díje ẹgbà ẹ̀hẹ̀ pé gba tíkẹ́ẹ̀tì mi tí mo ti ní wá díje ní ọ̀dọ̀ wa mẹ́ni eh, àwọn ọ̀pọ̀lọpọ̀ eh, olùdíje náà tún wọ́n tún pè pé wá díje lọ́dọ̀ wọn ṣùgbọ́n wá ṣú wá rú gbogbo àwọn yìí wá rí pé ìkan wà tó ṣe gbòógì ìyẹn ní Zenith Labour Party ní báyìí ohun tí ẹ wá ń gbìyànjú láti sọ fún gbogbo ọmọ Nàìjíríà ni wípé ǹjẹ́ wọ́n ti kọwọ́ bọ̀wé wípé àwọn fi ẹgbẹ́ PDP sílẹ̀ báyìí. wọ́n ti kọwọ́ bọ̀wé ní àná ọjọ́ ajé pé wọn ò ṣe ẹgbẹ́ PDP mọ́ ní sáà tá a wà ǹjẹ́ wọ́n ti wá fi ọwọ́ bọ̀wé bákan náà wípé àwọn ti di ọmọ ẹgbẹ́ Zenith Labour Party. ẹ àwọn Zenith Labour Party ní ọ̀sẹ̀ tó kọjá yìí wọ́n ń ṣe pàdé àpapọ̀ tó ń pè ní National Executive Council meeting ní Àbújá wọ́n dẹ̀ sọ pé wọ́n ti fọwọ́ sí pé òun ni olùdíje lábẹ́ lẹ́gbẹ́ abẹ́ òṣèlú Zenith Labour Party hmm. ìyẹn túmọ̀ sí pé òun ni ó máa díje ní abẹ́ ẹ̀ ìbò Zenith Labour Party ní ìbò tá a fẹ́ ṣe. adúpẹ́ púpọ̀ ọ̀gbẹ́ni Babátọ́pẹ́ ọ̀kẹ́ owó àti ẹ jẹ́ alukoro fún igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo adúpẹ́ púpọ̀ fún àkókò tí ẹ fún wa lórí ìròyìn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun bí ó bá tún ní àwọn nǹkan mìíràn a ó tún máa kàn sí yín ẹ ṣe púpọ̀. ẹ ṣé o. ìròyìn sì ń tẹ̀ síwájú. ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn eléyìí tí a mọ̀ sí UTME yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún yìí ẹ jẹ́ kí a lọ pàdé Elijah bí o ti fún wa ní ìjábọ̀ lórí eléyìí àjọ tó ń rí sí ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ní ilẹ̀ wa JAMB ti kéde ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 2020 gẹ́gẹ́ bí ọjọ́ tí àwọn ìdánwò àṣewọlé ní ilé ẹ̀kọ́ gíga olúkúlùkù ìyẹn post unified tertiary matriculation examination post UTME sí ilé ẹ̀kọ́ gíga ifásitì ilé ẹ̀kọ́ gíga gbogbonìṣe àti ilé ẹ̀kọ́ àwọn olùkọ́ni college of education yóò wáyé olùdarí àjọ JAMB ọ̀jọ̀gbọ́n Isiaq Olóyèdé ló sọ ọ̀ ọ̀rọ̀ yìí di mímọ̀ láìpẹ́ yìí níbi ìpàdé ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn ọ̀gágbà ilé ẹ̀kọ́ gíga ní ilẹ̀ wa olóyèdè ní àjọ òun ti kọ́kọ́ kéde ọjọ́ kọkànléní ogún oṣù kẹjọ ọdún yìí fún ṣíṣe àwọn ìdánwò náà ṣùgbọ́n àjọ JAMB yí ìpinnu ọ̀hún padà nítorí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ kópa nínú ìdánwò iléèwé gíga girama ìyẹn senior school certificate examination SSCE ó fi kún ọ̀rẹ́ wípé àjọ òun wòye kéde pé ìdánwò WAEC yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún sí ọjọ́ keje oṣù kẹsàn-án àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n fẹ́ jókòó ṣe ìdánwò WAEC ọ̀hún tí wọ́n sì jẹ́ wípé wọ́n fi orúkọ sílẹ̀ fún ìdánwò post-UTME bákan náà ló fi kún pé ìdánwò natep yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkànléní ogún sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá tí ìdánwò neco yóò máa tẹ̀lé ní tẹ̀léǹtẹ̀lé látàrí eléyìí ló mú kí àjọ JAMB kéde ọjọ́ ọjọ́ tuntun mìíràn fún ìdánwò posutẹ̀mí kí àwọn akẹ́kọ̀ọ́ lè láǹfààní láti sinmi láti lè gbáradì fún ìdánwò ọ̀hún. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń gbé ní ọ̀nà jíjìn tí wọ́n sì jẹ́ wípé ilé ẹ̀kọ́ gíga èyí tí wọ́n fi orúkọ sílẹ̀ fún láti ṣe ìdánwò ọ̀hún wà níbi tó jìnnà síbi tí wọ́n gbé. àwọn tí wọ́n fẹ́ ṣe ìdánwò onímẹ̀wẹ̀wà yìí ni ọ̀pọ̀lọpọ̀ nu wọn lo awaiting result gẹ́gẹ́ bí èyí tí ọ̀pọ̀ máa ń lò. ó tẹ̀síwájú pé fún àwọn ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ti kọ́kọ́ kéde ọjọ́ síwájú ọjọ́ kẹsàn-án ọ̀hún ni wọn kò ní láǹfààní láti lè ṣe ìdánwò ọ̀hún títí di ọjọ́ tí àjọ jam ti kéde ó ní àjọ ọ̀hún ti ṣe ní abala méjì nítorí ìdánwò pòṣù ti ẹ̀mí àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ keje oṣù kẹsàn-án sí ọjọ́ kẹrin oṣù kẹwàá nígbà tí àwọn abala kejì yóò máa wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá fún àwọn tí wọn kò láǹfààní láti kópa nínú ti ìdánwò pòṣù ti ẹ̀mí àkọ́kọ́ èyí tí àjọ Jam fẹ́ ṣe Elijah Adégòkè ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí dájú wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí fẹsẹ̀ múlẹ̀ dandan. ìgbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níbi àpérò àwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ ètò ìṣúná ọrọ̀ ajé àti àwọn ohun mìíràn tí ó lè sodo sí ohun tí wọ́n ń pè ní ìrọ́gọ́gọ́ ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ìyẹn Lagos State Chamber of Commerce and Industry ti ọdún yìí gẹ́gẹ́ bí ó ti sọ ó ní ìgbésẹ̀ lórí fífi ẹsẹ̀ ètò ọrọ̀ ajé yìí múlẹ̀ ìyẹn economic sustainability eléyìí tí àwọn ti ní yóò mú kí owó rú gọ́gọ́ sí ìyẹn eléyìí tí yóò sì jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó tẹ̀síwájú pẹ̀lú owó tó tó two point three trillion naira ó sọ wípé owó yìí jẹ́ owó láti fi ru ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà sókè pàápàá jùlọ láti rí dájú wípé àwọn iléeṣẹ́ kéréje ní gbogbo ẹ̀ka pẹ̀lú fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ti sọ ó ní orílẹ̀-èdè yìí ní ìjákulẹ̀ díẹ̀ nínú ètò ọrọ̀ ajé ohun tí ó sì jẹ́ wípé ohun mèremère tó sì ń pèsè owó sí orílẹ̀ nàìjíríà pẹ̀lú ní ìjákulẹ̀ látàrí àjàkálẹ̀ àrùn covid-19 èyí tó gbilẹ̀ tó sì fi hàn wípé àjàkálẹ̀ àrùn yìí ti dí ọ̀pọ̀lọpọ̀ ohun kan lọ́wọ́ fún ìgbà díẹ̀ gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè mìíràn pẹ̀lú ti ń kojú irú rẹ̀. bákan náà ọ̀jọ̀gbọ́n Ọ̀ṣínbàjò ṣàìsọ bí ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ láti tọ́jú àti láti kojú àrùn COVID-19 pàápàá jùlọ láti gbógun ti àìsí iṣẹ́ ní orílẹ̀-èdè yìí àti pípèsè àwọn ohun amáyédẹrùn fún àwọn ènìyàn ó fi kún un wípé òun fi ẹ̀hónú rẹ̀ hàn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ti dá àwọn òṣìṣẹ́ wọn sílẹ̀ àti bí ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn ti dé bá ètò ọrọ̀ ajé àti àwọn ènìyàn orílẹ̀-èdè yìí ó wá fún wọn ní ọkàn balẹ̀ wípé lábẹ́ àkóso bó ti wulẹ̀ kórí ìjọba kì yóò sinmi bẹ́ẹ̀ ni wọn kì yóò ṣàárẹ̀ láti rí dájú wípé ohun gbogbo ó ń tẹ̀ síwájú àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdìbò ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn independent national electoral commission inec ti gba ìwé ìdájọ́ ti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní èyí tí ó sọ yíyọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò tí wọ́n sì sọ wípé àwọn yóò gba ilé-ẹjọ́ gíga lọ lórí rẹ̀ àjọ inec sọ wípé àwọn ń kojú ìdájọ́ ilé-ẹjọ́ méjì èyí tó ń takora wọn nígbà tí ọ̀kan sọ wípé kí àwọn yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú náà kúrò nínú àkọsílẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n forúkọ sílẹ̀ nígbàtí ìdájọ́ mìíràn sọ wípé kí wọ́n má ṣe dá irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láṣà rárá láti dá ẹgbẹ́ òṣèlú eléyìí dúró léyìí tó sì mú ẹgbẹ́ òṣèlú ACD àti àwọn méjìlélógún mìíràn ìpínlẹ̀ tó ń ti ìpinnu àjọ elétò ìdìbò Nàìjíríà INEC láti wá ìyanjú pàtàkì sí ọ̀rọ̀ ọ̀hún òun náà ni ilé ẹjọ́ gíga láti dá sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí jẹyọ nínú ohun tí kọmíṣánná àti alága fún àjọ INEC lórí ọ̀rọ̀ ìlanilọ́yẹ̀ ọ̀gbẹ́ni Festus Okoye sọ ní ọjọ́ ajé ó sọ wípé bí a kò bá gbàgbé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún yìí ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá ìyẹn sọ nínú ẹjọ́ ti ẹgbẹ́ National Unity Party pé láti yọ àwọn ẹgbẹ́ tí kò wà ní ìbámu pẹ̀lú ìlànà àjọ INEC kúrò gẹ́gẹ́ bí section two two five a ti sọ nínú èyí tí ó mú wọn tí wọ́n sọ wípé kò tẹ́ wọn lọ́rùn tí wọ́n sì pe ìdájọ́ náà ní báyìí Okeye sọ wípé ìkọminú ló jẹ́ lórí ẹjọ́ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ń sọ nípa ìdájọ́ kan náà ṣùgbọ́n ilé ẹjọ́ gíga ni yóò wá ojútùú ìkẹyìn sí gbogbo ọ̀rọ̀ náà láti sọ ìgbésẹ̀ tí ẹgbẹ́ àwọn yóò gbé bí ọkọ̀ bá ròkun tó bá rọ̀ṣà ibì kan náà ni yóò padà forí rẹ̀ sí tí í ṣe ìbúté kò ní ju báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo àwọn ìròyìn wa ọlọ́kùnrin jọ̀kan ṣùgbọ́n tí tó fi máa dìgbà míì tá ó máa fèrè àti àánú pàdé ẹ jẹ́ kí a máa rántí wípé sùúrù ó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká fi sùúrù sí ohun gbogbo yóò sì ju wa ṣe láṣẹ Olódùmarè orúkọ tèmi ni ṣògo rẹni kejì àbíọ́nà ó dìgbà